إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣọ́ wa láti èsìn tí a ti dágbére fúnra wa ó gbé tẹ̀síìrì inú Ramadan a ó fi síbi kan náà títí di ọdún yìí a wí bá a ṣe wí lẹ́sìn a sì gbé síwájú ọlọ́run ọba bó bá ọlọ́run àgbà bá ṣe wí bó bá wú ọba ṣe yóò wù mí adúpẹ́ ní ẹ̀dọ̀ ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gbà jùlọ tó ní kí èmi àti ẹ kátùmọ̀ ṣẹ́kù lérí dáadáa Islam ó ní kí a máa ṣẹ́kù ní mùsùlùmí awádìí Allah subhanahu wa ta'ala eléyìí tí a tún máa ṣe yìí kí ọlọ́wọ́n bá tí ó mọ̀ sí ní ọ̀kan òkú fẹ̀ ọ̀kan wa tí ó sì gbà á níjọsìn lọ́wọ́ wa. وسيل سبب يريد القيامة برحمتك يا أرحم الراحمين سورة ياتي آية تدور أتي سورة تدور لكي هنا سورة النحل سورة النحل Quran chapter 15 آية 18 láti dúró نعم. lẹ́yìn tó ṣe 19 láti máa bẹ̀rẹ̀ tafsiri wa tọdún yìí insha Allah. Al-Qur'an ìwé ọlọ́wọ́ bá èyí tó peléke èyí tí ó sì pé jùlọ ọlọ́wọ́ bá yóò máa bá wa sọ̀rọ̀ ń bẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ó sì máa rí ìtọ́sọ́nà àti ìmọ̀nà fún gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tá láti gba ọ̀nà ọmọ abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí a sì máa gbé ẹ̀wò lọ́dún yìí ọlọ́mọsẹ̀ tó ṣe wọ́n láǹfààní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم Thank you.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 أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣọ́ wa láti èsì tí a ti dágbére fúnra wa wípé tẹ̀síìrì inú Ramadan a ó fi tì síbi kan náà títí di ọdún yìí àwọn ìgbà ṣe wí léṣe a sì gbé síwájú ọlọ́run ọba tó bá wọ ọlọ́run àgbà bá ṣe wí bó bá ṣe wù ọba ṣe yóò wù adúpẹ́ ní ẹ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó ní kí èmi àti ẹ kátùmọ̀ ṣẹ́kù lérí dáadáa Islam ó ní kí a máa ṣẹ́kù ní mùsùlùmí awádìí Allah subhanahu wa ta'ala eléyìí tí a tún máa ṣe yìí kẹrẹ́wọ̀n ọba tí ó máa ṣe ní ọ̀kan òkú pẹ̀lú ọ̀kan wa tí ó sì gbà á níjọ sí lọ́wọ́ wa. وسيني سبب نريعي القيامة برحمتي يا أرحم الراحمين súra tí a ti áyà tá a ti dúró àti súra tá a ti dúró léṣe o náà ni súratu Nahl súratu Nahl Quran chapter sixteen áyà eighteen la ti dúró. نعم، lẹ́yìn tó ṣe 19 láti máa bẹ̀rẹ̀ tafsiri wa tọdún yìí insha Allah. Al-Qur'an ìwé ọlọ́run ọba èyí tó peléke èyí tí ó sì pé jùlọ ọlọ́run ọba yóò bá wa sọ̀rọ̀ ń bẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ó sì máa rí ìtọ́sọ́nà àti ìmọ̀nà fún gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tán láti gba ọ̀nà náà abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí a sì máa gbé ẹ̀wò lọ́dún yìí ọlọ́mọsẹ̀ tó ṣe wá láǹfààní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم أعوذ بالله Thank you. Àbẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah, ọ̀nà ni Ar-Rahman nínú orúkọ ọlọ́run ọba tó ga jùlọ ni Ar-Rahim. Àwọn orúkọ rẹ̀ tó dá àtàwọn orí rẹ̀ tó rẹwà jùlọ láti bẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'an. Àwọn ará tí a ti dúró lóṣì, Mùnáṣábà àti Ṣúlà, ó ń bẹ láàrin ará tí a ti dúró, àti ará èyí táwọn ti máa gbé ṣẹ̀fúrò wa lọ́dún. Ọlọ́run ọba tó ga, ó ń fi títóbi rẹ̀ ó fi ń hàn wá ọlọ́run sì fẹ́ kájìnà sí fífi ẹ̀dá wé ọlẹ torí tí ó jọra wọn òun ni alkhalik àti almakhluk adẹ́dà ó yàtọ̀ gédégédé sẹ́dá tààdá àbòsí tó ga òun ni ká fi ọlọ́run wé ẹ̀dá. àbí ká mọ sí ẹ̀dá wọ́lọ ágbé ẹ̀dá sípò ọlọ́run ọba tó dẹ̀dà àbòsí tó tóbi ní lọ́dọ̀ ọlọ́run ọlọ́ba wa ń ṣàlàyé ẹ̀ fún wa ara èyí ta ti dúró ọlọ́run ọba fi ní Ọlọ́ọ̀bá ni. Ọlọ́ọ̀bá ní kò jọra wọn. Ọlọ́ọ̀bá ṣẹ́ mi táa lè tọ́ka sí tó dá. Bàbá wo sọ́nà, alọ́lọ́wọ̀n ọba ló dá. Bàbá wo lẹ̀, alọ́lọ́wọ̀n ọba ló dá. Bàbá wo àwọn ẹ̀dá mìíràn, alọ́lọ́wọ̀n ọba ló dá. Ẹ̀wà tọ́ka sí sísàn kó dá ẹ̀tọ́ ka sí tó búdá àbáwọn òṣàmí ẹ̀tọ́ ka sí nǹkan tí wọ́n dá ọlọ́wọ́ bá ní ọkọ̀ mẹ́lá kúlù kùsà mẹ́lá ayá kúlù ọmọ ìṣesí ọlọ́run tó bá ń al'akìlíyà oúnjẹ tí ọlọ́run bá bọ́ra sọ̀rọ̀ yóò tún wá pè wa èyí náà gbé sínú làákàyè kẹ́ẹ̀fì mọ òdodo ń bẹ níbi ọ̀rọ̀ ọlọ èéṣe ń bọ̀ ọ̀tà èéṣe ń forí kalẹ̀ fún nǹkan míì lẹ́yìn afámẹ́lẹ́ yàkùlù ṣe lè fi wọ́n wẹ́ra wọn ní ẹni tá a lè tọ́ka sí tó dá àtẹni tá a lè tọ́ka sí pórí nǹkan dárí nínú ẹ̀dọ̀ ọlọ́run tí wọ́n wá jọra wọn bí Tẹ́ẹ̀rọnú sọ̀rọ̀ ọ̀lọ́wọ́ ọba, ẹ̀yìn náà gbé sínú làákàá yìí ọlọ́mọba ta ní ẹmọ jẹ́sìn lóun nìkan olójáde gbogbo àwọn ń bẹ́ẹ̀ ń gbéjọ sí ń fún lẹ́yìn ọlọ́run ta dá ni wọ́n wọn ò lè rí ẹ̀dá kan tí wọn ò dáadáa làwọn àfáà náà fi dé wípé ma láyé akóló láyé ọgbàdì gbogbo ohun tí ò dá wa kò tọ́ sí wa gbogbo bá a lè tọ́ka sí tó dá nǹkan kan irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ẹ̀dá ni ó máa jẹ́ òye jẹ́ adẹ́dà ara yìí ó ti tọ́ fún gbogbo ẹni tí bá ń sin nǹkan ní lẹ́yìn ọlọ kódà bí òkà ti ara ní ìmá ìgbéra kàbá ńlá ọ̀pọ̀lọpọ̀ kàbá ńlá ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀. Naam. نعمة الله لا تحصوها Bẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ lọ́pàá lórí lórí ẹ̀yìn kàtà. Wọ́n ní ìjọba tó mú ní mẹ́ta ọ̀pọ̀ ọ̀pọ̀ ìdá òṣìṣú náà. Bẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ lọ́pàá ìjọba ọwọ́ lẹ́yìn ọ̀rọ̀ lánàá tí lè ó fi tú ẹnì mọ̀ọ́ bá ẹ̀yẹ kátà. Ìjọba ọlọ́run ọba tó pọ̀ lórí àwọn ẹ̀dá tó dá ọlọ́run bá ní ẹ̀rí kàdé rárá ọba ká. Bàbá wa lọ́gbàdúró ọba ọlọ́pàá ọlọ́pàá wà lórí ìlànà bẹ́ẹ̀ bá tó lórí ìlànà oṣù máa bẹ̀rẹ̀ àwọn àbá wọ́n ti kó ìwọ pé ọlọ́pàá ọba oṣù náà níbi ìdíbà ọmọ lọ́wọ́ lọ ìṣòro ara lọ́wọ́ èyí náà ló ti mú àkàrà sẹ́ni tó dẹ́ta lórí ẹgbẹ́ ìdílé àti ìkàtúwọ́dá ìgbàtọ́lá bá ń jẹ́ ẹgbẹ́ owó ló tọ́mọ̀ nítorí bọ́mọ̀ ìyẹn bá jẹ lórílẹ̀ nìkìí mọ lọ tẹ́lẹ̀ ìyẹn bá lé nǹkan tọ́wọ́ ẹ̀ka àgbàdo ọ̀la ló ta ọlọ́wọ́ ìṣòro ọlọ́wọ́ tó ti di ẹ̀rá fún púpọ̀ wà ní sáàmùdó ní ìmọ̀ṣàlá ìlà àti ọ̀ṣọ́ òun ha. yìí lẹ́yìn ọlọ́run ọba tó náà ló tún ń kẹ yìí bó ti bọ́rọ̀ àtẹni tó ń bọ́ ọ̀tà àtẹni tí ń sin ọlọ́run gbogbo wa náà lájàǹfààní ẹ̀ kódà àwọn tí wọ́n ń bọ ọ̀tún wọ́n sọ pọ́ọ̀tún táwọn bọ lójú ìrọ̀ ọlọ́run sì ní torí ẹ̀ mọ́rọ̀ òdòrò ẹ fún wọn gbogbo ẹni tó kọta ọlọ́run ọlọ́run tó máa bẹ́ wa wọ́n máa nílò òkè wọ́n máa nílò ọlẹ̀ wọ́n máa jẹun ọlọ́run wọ́n máa mú omi ọlọ́run wọ́n máa lo atẹ́gùn ọlọ́run síbẹ̀síbẹ̀ wà tó pa nǹkan ní papọ̀ mọ́ lọ́run. Ọlọ́dẹ́gbẹ́ ẹ̀sìn ni lẹ́nìkọ̀ọ̀kan yín bá ní kẹ́ ẹ máa ka ìgbẹ́ra ká ṣe fún yín méjì méjì láàpọ̀ súnmà ẹ̀lẹ́ kàtà Pẹ̀lú pé sọ pé ká mọ dúpẹ́ lórí gbogbo ìjẹ́ra tó ṣe fún wa, á kàdára níṣe tá a jì tá a ní nínú wa tó ti dúpẹ́ ìbẹ̀rẹ̀ ojú nínú wa tá a ní nínú wa tó ti dúpẹ́ ìbẹ̀rẹ̀ etí tá a ní nínú wa tó dúpẹ́ ìbẹ̀rẹ̀ àlàáfíà tá nínú wa tó dúpẹ́ ìbẹ̀rẹ̀ tó mo lè tẹ́jú mo lè pàdé àbíbi ilé ìbẹ̀rẹ̀ ni kọ́lọ̀wọ̀ ọba kọ́kùn àárẹ̀ kan ṣe ọmọ nìyẹn kó ṣe pé àárẹ̀ tó ṣe yẹn tó bá ti lajú báyìí ìlú padé bó sùn lọ náà yóò wà nílẹ̀. níjọ́ náà lọ́mọ mi ló tó kọ̀ wípé àṣebẹ̀ra ni ká pajú dé ká lajú àṣebẹ̀ra ló ń bẹ̀ ń bẹ̀. ọlọ́wọ́ ọba ní torí bẹ́ẹ̀ ni òkú òyìnbọ̀ ní lọ́rùn kẹ́ ẹ dúpẹ́ gbogbo ẹ̀ torí bí ọba ní kẹ́ ẹ ẹ̀tún ń fi nǹkan ní ẹ̀fì sípò ọ̀lọ́ nílẹ̀ ní ọlọ́ọ̀dọ́mọ ayé táwọn dùn ní mọ́sálà yìí lásán ọ̀ṣọ́ Ọlọ́wọ́ bá tẹ bá ti ṣẹ́ tẹ tún tọrọ àforíjì dájúdájú ọlọ́run iná lọ aláhọ́fọ́ ọ̀rọ̀ Aláwọ̀lá ilé ọmọ aláforíjì tó bá bí ó tún máa ń yìí, tó wá ẹlẹ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú lọ́dún yìí. ìbáṣepọ̀ ń bẹ láàrin àyà tá a dúró a fi bẹ́ẹ̀ láti máa ń sọ fún wa pé alukur'an àwọn ìtumọ̀ wọn so mọ́ra wọn ni gbogbo àyà kan níwájú àyà tó tẹ̀lé ó so mọ́ ìyẹn tó bá mọ́ àlàkọ̀ ń bẹ ṣúlà ń bẹ láàrin kan sí ara míì. ta kàyí ọlọ́wọ́ bá fi kò sí ẹnikẹ́ ẹni tí lọ bẹ́ẹ̀ bá ti rẹ̀ mọ nǹkan kan ká mú fi wí ọlọ́run ẹ tọ́ka sí tó náà dá èyí ọlọ́run bá ṣùgbọ́n lọ́run tó dá wa ó ti mọ̀ wípé àwọn èèyàn mọ̀ pèsè káwọn náà dá nǹkan yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ ènìyàn náà ó máa sọ wípé ẹ bẹ́ẹ̀ bá fọpọ́lọ́ ń dá nǹkan ìbáwa náà ṣe rọ́bọ́tì ààrẹ àwọn náà ṣe rọ́bọ́tì ọmọ ènìyàn lè sọ wípé àwọn náà dá ọkọ̀ ká bó tilẹ̀ jẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin creation àti invention yàtọ̀ ń bẹ láàrin alhalku àti alìkà awul ìkìrà gbogbo ẹni tó dá ọkọ̀ ń tọ́wọ́ wọn bá dá náà ni wọ́n mú wọ́n fi dá ìrìn tọ́lọ̀ wọn bá dá náà ni wọ́n lò ẹgbẹ́ wa gbà bẹ́ẹ̀ ká ní tí sí àwọn náà mú wá ọlọ́run bá wọn fẹ́jọ́ kó lè wáyé pé kì í ṣe dídá nìkan lòun ti jì ní lọ. lábẹ́ dídá ìtumọ̀ ká tó ń bẹ lábẹ́ alẹ́hìnlẹ́mù ó wọnú alẹ́kọ́lùsì torí pé gbogbo ọlọ́run wọn bá dá pátá ọlọ́run mọ̀ ọmọ tí wọ́n ṣe ọmọ tí ó ṣe wọ́n ẹbí èdè lóòrè èyí tí ó ṣe ọkọ̀ lọ́dún tó ṣe ọkọ̀ yẹn ẹbí léèrè wípé níbo ni wọ́n ta ọkọ̀ yẹn sí ìgbà tí wọ́n bá parí jẹ́ lórí ọkọ̀ ní pátì ẹ wá bí léèrè wípé ọ̀gá ọkọ̀ títẹ́ ń ṣe ní ó tó bí ogún ẹ̀ṣọ́ ìlú kọ̀ọ̀kan tí wọ́n ta ọkọ̀ kan sí kẹ̀sì dáko ẹni tí ó rà á ìgbà tó bá fún wá di tó kú bọ̀ ẹ tó sọ ẹni tí ó padà rá ẹ̀sọ̀ yìí tí wọ́n kà á sí ẹ wá padà sọ orúkọ aláwùú tí ó padà fa páàtì rẹ̀ lórí àná ẹ̀sọ̀ ọmọ ẹ̀rú báláwùú yóò ẹ̀sọ̀ bí tí ó kà sí. jọ̀bá tó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá nìkan olùlọ́mọ tó dẹ̀dá ó sọ ibi jáde ọ̀gbù ó mà ó mọ ibi jáde ọ̀gbù ó mọ ibi tí ó ṣe ẹ̀dá ó mọ ibi tí ó ṣe ó mọ iye oúnjẹ tí ó jẹ ẹni kó yìnbó ó sọ iye lítà epo tọkọ ní ó lò tí ó fi kọjá ẹgbìyànjú ẹ olùlọ kọ̀m̀pútà kó ń bẹ̀rẹ̀ iye tí ọkọ̀ ni ó lò kọ́kọ̀rọ̀ ògùn nínú ṣiṣẹ́ náà wọ́n ò lè máa tẹ́ ẹ bá sọ wípé wọ́n dá nǹkan náà lóòótọ́ ẹyẹ ẹlọ tábàlà nínú mọ̀ ní pàǹtàdá tí wọ́n lè dọ́gba pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n àwọn tó dá wa ó mọ iye omi táàmù iye lítà omi tó tó fi jáde láyé ọ̀rọ̀ ó mọ iye òkèlè ẹ̀bà ó mọ iye ìṣẹ̀mó ọgbàyé lámú ọgbàyé orí tó jẹ tó kúkú láyé kó tó da oṣù máa ọgbàyé nílò òfin ọ́pítì carbon dioxide ọlọ́mọ ẹ̀ tó fi ní jẹ́ dàmọ́ láti lè mọ̀ wípé ọlọ́wọ́ wá lọ ṣe pé torí ó nìkan àhátọ̀ ó dáyé dákọ lórí gbogbo nǹkan kò sí ọlọ́run ìbá tí mà nínú ọ̀rọ̀ ọlọ́run kò ó mà kò sí káwá sọ̀rọ̀ mọ̀ ẹ̀ sí rárá o mọ́kánà wà yìí tẹlẹ̀ tẹlẹ̀ ìjì kankan bá tẹlẹ̀ padà bí kankan tí nǹkan tẹlẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń ti sọ fún wa wípé afọ́mọ ẹ̀yà àlòkù káàmà ńlá ẹ̀yà àlò tẹ́fẹ́fẹ́ ni tó dá nǹkan wẹ́ni tí ò rí nǹkan dání ẹ̀fẹ́ tí wọ́n wẹ̀ra wọn ìbẹ̀lá dídúró. ọlọ́run wá fẹ́ yé kó yẹ wa nínú àyà tá a fẹ́ kà yìí kì í ṣe pé bí jẹ́dá nìkan ni mo fi lọ ìmọ̀ nípa nǹkan àdá ẹ̀wà bọ́síta ọlọ́run bá wájú kó lè wá pé wọ́n lọ rẹ̀ àlàmú máa ṣùṣùrù náà wá máa sọ òmìnú Ààrẹ yìí ti a ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ́sìn ọlọ́wọ́ bá fi ìmọ̀rò yá rẹ̀ ọlọ́wọ́ bá ní wọ́n lọ́wọ́ yá alẹ́mù mẹ́rin sí rúrú náwà mẹ́ẹ̀tọ̀ ìlú ọ̀rùn ọlọ́wọ́ bá ní ọlọ́ rẹ̀ tó jáwé jáko kìí ṣe kó darí nìkan gbogbo ìmọ̀ nípa yín ó kìí ṣe pé bẹ́ẹ̀dá nìkan ó mọ gbogbo ń tẹ́dà ó jẹ ẹni tí ó jẹ ẹ̀dá ọlọ́mọ ọlọ́run ọba ni wọ́n lọ rìn àgbà mú máa tó ṣèrú ọlọ́run ọba ní òun mọ gbogbo ń tẹ́ sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ nínú ẹ̀. àtẹ̀yí bẹ ẹni síta òun mọ̀.

kàmá ya'lamu ya zawahir gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ń tó gbogbo ẹ̀ ló mọ̀ àti ń tó pamọ́ àti ń tó nípa àwọn ẹ̀dá kò sí kankan tó pamọ́ láti máa ń sọ fún wa àwọn yorùbá bá a máa ń sọ ẹjọ́ máa kó mọ́ bá a orúkọ ẹ̀. ẹ̀rí pé ń gbà ní ìta bá ń tó de ìta bá Yorùbá a máa sọ wípé ibi ọlọ́run ibi àṣàkùnà ibi èèyàn ọlọ́run àbẹ̀ á fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kábà lè mọ̀ pé òdodo ló fẹ́ sọ ọ̀rọ̀ ní òpin ibi èèyàn ọlọ́run ibi èèyàn wà láti máa lọ sí ibi èèyàn ọlọ́wọ́ àgbẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ibi èèyàn wà gẹ́gẹ́ ń kọ́ tọ́lọ́wọ́ níbẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ẹgbẹ́ a máa sọ lọ́nà méjèèjì bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá fi sọ níbi tí wọ́n lọ wá láti má wà Àfọ́ àwọn ó mọ gbogbo ń ta pípa mọ́sọ́kàn ó sì mọ gbogbo ń ta wú síta ìgbà mi ń bẹ ọmọ ìyá wú nǹkan kan síta ọ̀tọ̀ lè ń bẹ nínú ọkà rẹ̀ ọlọ́mọ ẹ wo àwọn mùnàbù wọ́n lọ bá nẹ́bí sọ̀lá rẹ̀ sọ́yà wọn ní ń mẹ́ta lọ́rọ̀ sí olùlà àwọn àgbà tó fi ọlọ́mọba ọlọ́mọba ni wọ́n lọ́ọ́ يشهد يعلم إنك لرسول والله يشهد إن المنافقين لكاذبون هذا أمر النبي ماذا عمله يرد ونقع àwọn àfọwọ́ ẹni títí ìbá ti gbé ọlọ́run tó gbà kọ̀ọ̀kan ṣebí tí wọ́n sọ náà láti gbà pé òótọ́ ni wọ́n ẹnìkan wá bá mẹ́bí níjọ òjíṣẹ́ ọlọ́run ló fọ́parọ́ ọlọ́run ọlọ́run ìṣàlú iná ni wọn àfẹ́kùn ní lẹ́kàdìbò ọlọ́run bá ń jẹ́ ìpé tó ráwọn mìíràn láti fi bá ń sọ pé òṣìṣẹ́ ọlọ́run ilé àlẹ́bù ìrọ̀nà pa kí ni ìdíkọ́ náà ti dájọ́ pé òrọ̀ ni wọ́n ìdíkọ́ orí ìlú òrọ̀ kà wá ìbáṣe kọ́lọ̀ ọkọ̀ orí ọkàn ni àwọn èèyàn bá rẹ̀ sí èsì ìjọba ìjọba ìjọba ìjọba Èyí ìdáwọ̀ ìyájú máa ń gbogbo ẹjọ́ ọmọ láyé rí. Èyí máa ń gbà nínú nǹkan tí ẹni tó ti adájọ́ tó ti lè tún mọ́ ìlú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́. Torí bádájọ́ ọ̀pọ̀ ẹjọ́ lẹ́ẹ̀rù kalẹ̀ ni mo fi dájọ́. Ó ti tó dùbọ́. Ṣùgbọ́n náà bàbá tó mọ kọ̀kọ̀ òní fi ẹjọ́ dá. Àlẹ́ ti sẹ́nu ọmọ ọmọ àlejò àlejò àwọn kan ń jàǹjọ́ kan wọ́n wá kẹ́lẹ́ lórí àlẹ́bí ẹnì kí ní rojọ́ ẹnì kí ní rojọ́ àlẹ́bí ni ó ṣe é ṣe kárí nínú yín ẹni tó dá láhán tó mẹjọ ọrùn ní ìlú ẹnì kejì lọ. kí wá dájọ́ náà kó wá ti pín látara ẹjọ́ tó yìn ń rò kalẹ̀ ní mo kú dájọ́ tí mo wá dá láre tó sì dé òdodo yìí tí mo wá ní ẹ̀ àbẹ̀bí fún aláàrẹ̀ ànábì ní ẹni tí mo bá dájọ́ bẹ́ẹ̀ fún ó mà pé ní iná ìmọ̀ òdodo ṣe lọ́wọ́ sáwọn ẹgbẹ́ dáàbò ìsọ̀rọ̀ ilé yìí àwọn àlàdájọ́ tó kù àwọn èèyàn mọ ọ̀rọ̀ sọ tẹ́ẹ̀sán tó wù yá ṣùgbọ́n nígbà ògbéga ìpè àná látara pé adájọ́ ayé kò rọ́kàn kò sì ní kọ̀kọ̀ àwọn ẹ̀rí tẹ́ ẹ bá mú wá yóò fi dájọ́ ṣùgbọ́n aláwọ̀ bá sùhánà ní wọ́n ti àlá wọ́n àlà ìdìbò ó mọ̀ orí ọkàn yìí orúkọ ọ̀rọ̀ yìí ìdí nìyẹn tó jẹ́ pọ́lọ̀ nìkan ló máa wù náà sí gbogbo ilé ìyẹn máa ń ṣe sáàpù sọpọ́ ní ọgbọ́n ọ̀gbìn èèyàn kò láti ló máa ṣe gbogbo ilé ìyẹn sì máa ń ṣì náà sí sáàpù ló pé á ẹni yìí àyànfẹ́ ọlọ́run ẹ̀ ló bá níbi ìbàjẹ́ gbogbo ẹni mọ̀ láti ló máa pẹ̀lú bá bụ Bóyá ọrụ ti wá láti fi ìjẹun ọlọ́run. Yóò ṣòro fún ọ láti sọ bẹ́ẹ̀, àmọ́ ọlọ́run tó ọlọ́run sọ ìjẹun ọlọ́run. Nínú àwọn ọlọ́run, òun náà ni àlẹ́yìn ọlọ́run ọba ọba tó ní Ìmọ̀ rẹ̀ kò wá dàbí ìmọ̀ tàwọn ẹ̀dá torí pé bá rí náà

ọlọ́run èyí ló ń gba yín kí wá fi kó ń gba yín nìkan òun tún nímọ̀ nípa ẹ̀yìn ẹ̀dá tó ń gba wọ̀lọ́ọ̀rù yá àlámù náà ti ṣùgbọ́n wọ́n mọ̀. Àbá wọ́n ní ọlọ́run ń kí ilé wa wípé ẹnìyàn yá àlámù àbẹ̀rẹ̀ ìrẹ̀wọ̀n ìtàrà. ọlọ́run ọba yìí lọ́ba tó ń mọ àwọn nǹkan tí ó pamọ́ kámọ̀ ẹ̀rọ ìbẹ̀rẹ̀ ayé gẹ́gẹ́ bó ti àwọn nǹkan èyí tá a bá fi hàn sóde ìkúlẹ̀ yìí ọmọ ìbílẹ̀ ní ká mẹ́sàn-án wá láti kankan torí pé mọ̀ ó mọ̀ ó sì rẹ̀. ẹ̀rọ ní ìgbà táwọn ọ̀sán pé àlùjànnà ní tààrà ọlọ́wọ́ tó ní náà ṣèbí táwọn náà làwọn ti tán ah, ẹ̀rọ ní ìgbà táwọn ọ̀sán náà ẹnu náni náni tó ní tòun ní tó ní ẹni bá ọ̀kọ̀ rẹ náà ni ó fi dájọ́ níjọba ìjà ìjọba ẹ̀ńtọ́ bá ti dáadáa ìnà xayẹ̀rẹ̀ àxẹ́ wọ̀n ìṣàrọ̀ bọ́bá ti kọ́ dáadáa ló ṣe sẹ́yìn kankan ò mà ẹni tó kú orí rẹ̀ ṣe ọmọ kó dáadáa lọ. bóyá ti lẹ̀kùn máa ń tó ń sábẹ́ tó ń ṣèbàjẹ́ tó ń so inú wájú papọ̀ mọ́tẹ́yìn tí gbogbo ayé sì ń pariwo rẹ pẹ̀lú orí ni ọ́ kó sẹ́ni kẹ́kẹ́ jẹ́ orí ara rẹ̀. tó bá ní pé ìdájọ́ rẹ orúkọ kọ̀ rẹ ó ti wà pa. ìnígbàgbọ́ lórí pé ọlọ́run bá mọ ọ̀pọ̀ wa ó tún fún àwa mùsùlùmí láti lè yé ká jáwọ́ kúrò nínú ìbàjẹ́ ní kọ́. èsì yìí máa ń ṣe sí wa lẹ́bùn pé máa ṣèbàjẹ́ ìbẹ́ni kankan orí ọ̀pọ̀ tilẹ̀kùn wọn rí ẹnìkan o mà ọ̀rọ̀ ìṣúlẹ̀ ìmọ̀ràn ìṣúlẹ̀ ṣùgbọ́n ọ̀gá ẹni náà tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò mọ̀ wípé àti kọ̀kọ̀ àti gbangba gbàgbélé láì níwájú ọba tó dá kí ló dé tó ìṣẹ̀lẹ̀ ọlọ́run ní gbangba ó jẹ́ àwọn èèyàn ṣùgbọ́n tó bá kú ìwé nìkan tó ń tilẹ̀kùn wọn rí olùgbàlejò láti máa ṣe ọlọ́run bá tó bá wa bó ṣe mọ kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ náà ló mọ gbangba wa ó mọ àwọn tó dá ó mọ ń rò ó mọ ń tá a ṣe ó mọ ń tá a fẹ́ ṣe ó mọ ń tá a fi ṣe. bẹ́ẹ̀ bá gbàgbé ilé ẹ̀ ó ó ní oníṣẹ́rí umar ní ọ̀kọ̀tọ̀ ẹnìkan ni tó torí pé kọ̀kọ́ rẹ̀ dáa púpọ̀ bó bá bẹ̀rẹ̀ ọlọ́run ní mẹ́wàá ní gbangba lójú àwọn èèyàn ní kọ́ọ̀ ó ti bẹ̀rẹ̀ ọlọ́run ní gbọ̀ọ́kọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹjọ́ ká mú tó kọ̀kọ́ wa èyí tá a ṣe lójú ayé ìlú tó káyé sí wa káyé nì wá kò ní ìtumọ̀ àti kíkọ̀kọ̀ ní ó dáa èèyàn máa ń ní ìpamọ́ láàrin ìwà àtògbàtògbà bí ẹ bá wá dá a níkọ kọjá dandan ká yí ó mọ̀ torí pé òun ṣe nítorí ẹ̀ ọba tó ṣe wípé yẹ alẹ́ mi náà ti ṣe wọ́n wọ́n mọ̀ sí ọlọ́wọ́ bá mọ nǹkan tẹ́ ẹ ti pamọ́ èyí wọ́n máa ṣe ìrìnnú àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe sí gbangba ọlọ́run bá máa níyàn tẹ́ ẹbí pé ó sì ní ó sì ní mẹ́ta rẹ̀. Sò kí ń ṣe pé ọlọ́run bá bá wa nìkan lórí tọ́jú kó ṣe pọ̀ nìkan láàmú àti lábẹ́ ẹ̀fọ́ ló dá wa ni ìmọ̀ náà tún wà bẹ́ẹ̀. O nìkan ló nímọ̀ nípa wa, kò kàn dá wa jù sílẹ̀ lásán, ó mọ tó dá àlàyé àlọ́mú mẹ́ta kan lọ́kọ́. Ẹni mọ̀ àtọ̀kọ́ lọ́kọ́. Àlá يعلم علم من خلق الخلق الخلق العلم صفتان متداخلتان ìròyìn kan ní ìròyìn kan ní káàkọ́kọ́ náà ọba ló bẹ̀dá káàkọ́kọ́ èmi ní mọ̀lẹ́lẹ́ ìròyìn méjèèjì ẹwọ ní ara wọn torí kì í kàṣe bó dá wàhálẹ̀ lásán tí ò ní nípa wa ó ní kápá lórí wa ó mọ tí ó ṣe wá ó mọ tá a ṣe. ọlọ́run àti máa ń tẹ̀síwájú ọlọ́run wọn lọ bí mẹ́rẹ́ bẹ̀rẹ̀ wọn náà ní dúró nílá. Ọlọ́run bá padà sí ibi títí ń bọ̀ ọ̀pọ̀ ọlọ́wọ́ bá ní wọ́n lẹ́bí ní ẹgbẹ́ ọmọdé mi ń jú ní ìlà ọlọ́wọ́ bá ní jẹ́ gbogbo nǹkan tí àwọn èèyàn ń tún jọ́sìn lẹ́yìn ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè jẹ́dà ẹ̀tí wo ni bẹ́lẹ̀ tó padà ọlọ́run bá ní gbogbo àwọn nǹkan yẹ̀dẹ̀ ọ̀hún náà jẹ́ ń pè yẹ̀dẹ̀ ọ̀hún náà ẹ̀yẹ àbùdú ní dúdú ńlá gbogbo àwọn nǹkan tẹ̀ ń sìn lẹ́yìn ọ̀nà ìbáàdà ndị ní ìforúkọlẹ̀ nìkan gbogbo ìran ìjọsìn nínú ìran ìjọsìn ní ìbẹ̀rù ju ọlọ́run tó lọ bí ẹnìkan bá rí na ẹnìkan tó kò gbúdọ̀ sí òkùnrin ó ń bẹ ní àwọn èèyàn tí wọ́n rí na sí pé kò gbúdọ̀ sí dáadáa tó bí ẹ̀ kò gbúdọ̀ lẹ́ẹ̀fẹ́ òbí ẹ̀ ìyá tó ti lé wà ní ọ̀sẹ̀ pé lánàá ní ara yóò yá ìná mọ́mí ẹ̀ mọ́wọ́ yìí màá tó bá ọ̀ká ti rí na sí pé kò gbúdọ̀ lọ àwọn òbí tó bá yọ ojú wọn yóò

ipò wo lọ́wọ́ wà ipò wo làwọn ọmọ ṣe ojú wà ọlọ́wọ́ ọba ó jẹ́ ká mọ̀ nínú Al-Qur'an ọlọ́wọ́ ọba ní àwọn èèyàn kan ń bẹ tí wọ́n gbọ́ ọlọ́wọ́ ọba gbọ́. ọlọ́wọ́ ọba ń jẹ́ ní gbogbo àwọn nǹkan tẹ̀ ń pè é. gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ń jọ́sìn ju lẹ́yìn ọlọ́run lára nínú ìmọ̀ṣẹ̀lẹ̀ àrùn gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀rọ apáta sí nǹkan tí wọ́n dá tí wọ́n ti ń lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ọba ń lọ ìdáhùn nǹkan kan sí nǹkan dá wọn ò lè rí nǹkan dá ẹni tó dẹ̀dá ní máa dá nǹkan ẹni tá a dá ò lè dẹ̀dá gbogbo ẹni tí ò bá wá lè rí nǹkan dá kò mẹ́tọ́ sí kó gba ìbáadà ẹni tó dá nǹkan làásù àfọwọ́ ẹni pẹ̀tẹ́ wọn tó mọ àkàbà wọn ni ọlọ́run bá ń fún wa ní ìròyìn pé anil asman gbogbo àwọn òòṣà pátá yálà èèyàn kan lẹ sọ́dọ̀ ìyàní àbí ibi kan lẹ gbẹ́lẹ̀rẹ̀ àbí odò kan lẹ ń gbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí àlẹ́tì ìyẹ̀dẹ̀rú na àrí ìdù nìlà tẹ́yìn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run láà yàtùkù ni nǹkan ṣe èyí ti sẹ́kù tó láti fi fẹ́ egun ẹ̀yìn àwọn aláṣìṣe tó ń pera wọn ní oníṣẹ̀ṣe ẹ má pè wọn ní oníṣẹ̀ṣe àwọn aláṣìṣe torí pé kí àbùkù ìyá báyìí fún ènìyàn ṣe é ṣe bọ̀dá kàbó lọ́lọ́ bọ̀dá ọkọ̀ ìjìnlá lọ́kọ́ wáyé láàájú wa ẹgbẹ́ ìlọ́wọ́ yorùbá pé ó dúdú wá ó sàgbóló wọ nàá bí wọ́n bá ní sàgbóló wọ́n wọ ọmọ àlè yorùbá ní ọ bá bá àárẹ̀ òdòdó sọ́bọ̀tàbọ̀ nítorí pé òdòdó wà ti lọ sàgbóló wà kí wàá lọ òdòdó wà ń bọ̀ òwò gbogbo àwọn ilé ìlú ìjẹun tí ń ṣe ń ṣe ní kankan náà ni wọ́n wáyé sàgbókàjọ́ ọmọ alágídí péjé ní yorùbá fi sọ́dọ̀ lọ gbogbo àwọn àti ọ̀pọ̀ bí pé ẹgbẹ́ ìdúgbẹ́gbẹ́ nígbà tí ó wáyé sí gbogbo àìdàbá wà láyé ẹni tá a lè fi ìyàwó náà ni ó ti jẹ́ kó lè gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá bá láti lè wípé èyí sì jókòó síbẹ̀ jẹ̀má nígbà tí wọ́n rí pé ọjà ní òun wá tà á wọ́n ti wá lọ gbé sí abẹ́ art and culture wọ́n tún fi gbé ọjọ́ ní sọ ilé art and culture wọ́n bá fẹ́ wá tó lè nira àwọn nǹkan àti ìbáyé ìtura náà ẹ̀dá wà náà ló dé ìṣe ọlọ́run òbí ọ̀rọ̀ ẹgbẹ́ bá wa ṣe lò ọ̀bùn olóògùn lọ́lọ́run ọba wa kò fẹ́kẹ́ pa nǹkan kan ní papọ̀ mọ́lò. ọlọ́run tí wọ́n tẹ̀ yọ gbogbo ìgbàkan yáyá ọlọ́run tó ń irú àhàyà. Ọlọ́run bá ń gbogbo àwọn òṣàtẹ̀ ń ṣe yìí. Ìjì lásán ni wọ́n ṣe lẹ́yìn lára. Àmúwá kò lẹ́yìn lára wọn eré ìṣàgbó tí wọ́n ma òjò ń rọ̀ òyìnbó nínú òjò. Ìwọ́n tó ti lọ nípa tó tó dé ìsáré wọlé. Tàwa lálágbára nínú ìwọ́n tó ìṣàgbó àti ìṣàgbó gan-an gan rẹ̀. ewu ọwúrọ̀ oòrùn pa tí kò sì lè wọlé. Tààlà lágbára. Ọlọ́pàá bá ní ẹgbẹ́ kò kankan lára ẹ̀ gbẹ̀ẹ́gbẹ̀ síta lágbàrá bá gbé lọ èyí lẹ́sìn lọ lówó padà. Ọ̀rọ̀ bá ń gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn wò lẹ́bí kankan lára. Kọ́dà wọn èé kalà ààyè kò sí ààyè kankan lára wọn. Àwọn àwọn ìṣẹ̀lẹ̀ ó ní àbúwá ayé jàmàdá lá àrùwá àbíyà. Jàmàdá lá àrùwà àbíyà. Gbogbo àwọn nǹkan jẹ́ ìjọ tuntun ní pátá ọ̀gọ́rọ̀ gidi lásán ni wọ́n tí kò sẹ́yìn lára wọn bẹ́ẹ̀ bá ń bẹ lára wọn ó yẹ ká máa jẹun. Bẹ́ẹ̀ bá ń bẹ lára wọn ó yẹ ká máa mú mi. Bẹ́ẹ̀ bá ń bẹ lára wọn bàbá gbé lórúkọ tó bá pẹ́ ó yẹ ká tún ṣe pàápì kan rìn lọ kó tó padà wálé tẹ́nu bá ń bẹ lára wọn ó yẹ kí wọ́n mọ dàgbà sí èrè ìtàgbó tí wọ́n mọ káìmọye ọdún kò dàgbà sí tó bá tẹ́nà lọ wá tó fún kọ̀ọ̀kan lọ́dún tó bá tó bẹ̀rẹ̀ ló máa kú lọ ìwọ̀n ẹ̀sìn kò dàgbà sí nínú ẹ̀kọ́ kékeré tá a sì kọ́ nípa characteristics living things development tó bẹ̀rẹ̀ àbí òṣù rẹ̀. Gbogbo lára ń ń bẹ lára ìgbà kan jẹ́ ògbóòlù ẹ̀mí ń bẹ lára ń jáde, orí jáde ó ti ẹ̀mí ló ń bẹ lára wọ́n ṣe káwọ́ láti lè jọ yìí nígbà wo ni wọ́n bá gbé orí káwọ́ ọmọ kò ní ìdí gbogbo wà náà lọ sí gbogbo ìjẹ̀dú wọn ọlọ́mọba ní àmúwá lóòtútọ́ pé aláṣìṣe bá ní gbogbo ẹni tó bá ní nǹkan ní lẹ́yìn ọ̀rọ̀ wọn wá mú wa wọn lò ó ní ṣíṣe ìjà láti lè máa polongo pé àníjẹ́ ẹbọ náà ni ẹ máa ṣe wọ́n sọ pé àwọn ni alátẹ̀ǹdáyé àwọn làwọn kọ́kọ́ dé bẹ́ẹ̀ sì ni Islam làkọ́kọ́ sí ẹ̀ ọlọ́run bá wá ń bá làákàrí tó wá sọ̀rọ̀ ọlọ́run bá ń kejú wọn náà wọ́n rí àmúwáàtì tó bá àwọn rẹ̀ ní tí ò ni أموات غير أحياء Ọlọ́run máa ń ṣe gbogbo wọ́n jẹ́ kí fún ìpapá oúnjẹ mẹ́lì lára ni wọ́n. Ọlọ́run bá ní wà máa ṣòro wà máa yẹbi rú, wà máa rẹ̀ àlàmú, òtútù mà, lẹ́yìn mímà ẹbí ìtàgbó léèrè tó jọ wò láyé ó parẹ́ kò sọ yọ mọ̀ wò láyé ẹbí ìtàgbó léèrè ẹni jọ sí ayé bá parẹ́ tí gbogbo ìyàn bá kú níjọ́ wò láyé ọwọ́ ìgbò gbogbo ẹ̀ láti di ẹbí ìtàgbó ẹbí ọ̀ya ẹbí ọ̀rọ̀ àbí babaláwo ní ẹbí léèrè pé bàbá fẹ́ẹ́ kú o àbí òbí náà bàbá bẹ́ẹ̀ fún o ọjọ́ wo ni ayé parẹ́ níjọ́ wo sì ni ọlọ́run ló lè jáde tó bù ọba tó yẹ kẹ́ ẹni á ṣe náà lọ́ba tó máa gbogbo nǹkan wẹ̀. ọlọ́run bá ń gbogbo ẹgbẹ́ ń dọ́sùn fún lẹ́yìn rẹ̀ kó bàtó ti lórí àwọn àyànjú ọ̀rọ̀ lọ́wọ́ àwọn òjíṣẹ́ ọlọ ẹlọ́ọ̀ká ìjà ẹlọ́ọ̀ká ọlọ́ òsánẹ́bí ọlọ kan tí wọ́n fi léèrè tó jọ̀wọ́ láyé ó parẹ́ ó láwọn òmá wọ́n fi ànẹ́bí bẹ̀rẹ̀ olóòwò náà wọ́n fi ànẹ́bí mùsà olóòwò náà wọ́n fi ànẹ́bí nípa ọmọ ọmọ olóòwò náà wọ́n fi ànẹ́bí mọ̀ọ́mọ́ sọ́lá àlẹ́sọ́lá ànẹ́bí nínú òmá ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá gbà gbogbo àwọn nǹkan yìí náà lọ́lọ́ tó lẹ́sọ̀ọ́ sí káfí ìmọ̀ ọlọ́run ó jáyé dákun ó mọ ẹgbẹ́ táyé bẹ̀rẹ̀ ó mọ ẹgbẹ́ táyé òjòkun ó mọ ẹgbẹ́ sí gbogbo ẹ̀dá ó mú mọ ẹjọ́ sí òjò gbogbo ẹ̀dá àti ìlú nìkan ló ẹni tó mọ gbogbo èyí nìkan ni ká wá rẹ́sùn ẹni tó mọ gbogbo èyí nìkan ni ká fọ ọ̀rọ̀ wa sí lọ́dọ̀ ẹni tó mọ gbogbo èyí nìkan ni ká fọ kàkà rẹ̀ sí lọ́dọ̀ ẹni tó bá gbogbo èyí nìkan ni ká máa jọ́sìn fún wà báyẹ̀ ní òun na àyíyá náà yóò àbú Ọlọ́wọ́ bá ní gbogbo nǹkan tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ènìyàn lọ́wọ́ kódà mú òun fún lámbà ìgbẹ́sọ́lẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀dá àyíyá náà àyè mọ́ta ìwà mú àsìkò náà wọ́n kọ́nà ọ̀gá yóò tó gbogbo ẹ̀ lábìdé ẹbí wọn lórí tó bá nínú mọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó wá mọ gbogbo nǹkan yìí ọ̀gbẹ́ yẹn káàkiri. ẹ wù ọ̀rọ̀ tọ́nà wọn bá fi fi kọ́ kì gbogbo ẹ̀rí tí aláṣìṣe tó lè kó wá tọ́gbà tí kò pé ṣàkóló yẹn káàkiri. ọlọ́run ti fọ́ gbogbo

ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين اللهم انصر فلم نجعل له عينين أحلف التراب èdè gbogbo wọn lójú méjèèjì wọ́n náà ní ó ní pé èrè tí ò ní mú níbi tó wà ó lè sí. Ọlọ́run ó sọ pé ẹgbẹ́ aláwọ̀ àìní wàtúkánà òṣàfàjẹ́ ọlọ́run náà gbogbo ọlá gbogbo ọlọ́run méjèèjì kò lè béèrè. Ìjọ ìbámọ̀. Bó bá mọ̀, ìbò lápọ̀, olùlékèké ológun. Béèrè. Wà lẹ́yìnà òun nàìjíríà Ọlọ́run la ọ̀nà méjì kalẹ̀ ọ̀nà tó kọ́ ìwọ alárí. Èyí tí ò kọ́ ìwọ náà lárí. Kí ló dé ní láàrin ọ̀nà tí ò kọ́? òṣàlẹ́ta òwúgbò ìwà ìjọba lọ́bi tó ń fẹ́ láyé ní ìjọ ọlọ́run ti dàrí wa ó ti bá wa sọ lọ́nà sí ọpọlọ wa tó ti fi sọ orí àtúntẹ̀ǹtì kò fẹ́ ìtara rẹ̀. gbogbo àwọn àlàyé ìrẹ̀ lọ́wọ́ bá mi lọ fún wa láti lè dé ká mọ̀ wípé òòṣà kì í sọ̀rọ̀ àwọn òbí sọ̀rọ̀ ọmọ kì sọ̀rọ̀ àlùjẹrẹ ní ìṣọ̀rọ̀ mọ̀lẹ́ríkà tí ń ṣọ̀rọ̀ gbogbo wa kàkalẹ̀ wọ̀nyí ìta dáni wọn àwọn mọ̀lẹ́ríkà àwọn áńgẹ́lì ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n á kì í pè wọ́n níbi àdúrà ọlọ́run kan là á pè orí ìlú ara ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yóò kí ni tó bẹ̀rẹ̀ ìlú wọn. mùsùlùmí náà kan sọ bẹ́ẹ̀ yá jùlọ yá mẹ́ta rú òjò bóyá àkàrà yìí ìmọ̀ nípa ló ń bá ẹ̀rọ ẹ̀wọ̀n ló ń bá ìtọ́ tó kún fún ọmọ lẹ́tà lóko tó tó ti rí tó tó ti kàáyì ẹ̀ tọ́lá pàṣẹ mọ́lá kò mọ́ ò tọ́lá òjò àkàrà yìí kò tún yẹ àkàrà yìí lórí náà a kì í pe àwọn mọ̀lẹ́kà ọlọ́run làápè torí báwọn mọ̀lẹ́kà yẹn ẹ̀dá náà làwọn náà wọ́n ń bẹ lábẹ́ àṣẹ ọlọ́run àwọn náà ń fún lọ àlùjànnú ẹgbẹ́ ọlọ́wọ́ bá ní wọ́n ń ṣe a kì í sin àlùjànnú a kì í jọ́kùn bá àlùjànnú a kì í pe àlùjànnú a kì í ra ọwọ́ rẹ̀kẹ̀ lọ́dọ̀ àjùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ́sí ọmọ àwọn òṣìṣẹ́ ọmọ ẹ̀dá ni wọ́n inú rẹ̀ tó lọ ẹgbẹ́ ojú wọn wá mọ́ ọmọ sàánú mi á orí ìdè mọ́ọ́mà kan nọ́mbà ọ̀rọ̀gbẹ́rún ní mùsùlùmí wọn pé lóòtú jẹ́ pé gbogbo ọmọ bá bẹ́ẹ̀ pé ló kọ ọlọ́run kì í ṣe ló kọ ọmọ kí ni jẹ́ ló kọ ọmọ lẹ́gbẹ̀ẹ́ ló ẹni tá a ní Muhammad sọlá òyìnbọ́lá kò tún ti gba kápẹ́rẹ́ lọ́rọ̀ ọ̀rọ̀ wa kò tún gba kápẹ́rẹ́ rẹ̀ ọ̀rọ̀ kò tún ìgbà kápẹ́rẹ́ nílé kan lọ fún wa. Anábìrin sọ̀rọ̀ mọ̀lẹ́rọ̀ olóòkú ìgbà kápẹ́rẹ́ lọ́rọ̀ kí ló dé tàbí sọ́dọ̀ lọ. Ẹlòmí èdè ìjà akọ ọlọ́mọ tó kọjú yìí. Bí ìgbà tí òkú ọlọ́mọ yóò wọ́n ọlọ́ ẹ̀fí wọn kan. Yóò jẹ́ ìgbà òun náà ti lọ́wọ́. Ó ti á papọ̀. Bó ti ọba wọn tó bá wá ń ṣàlàyé ẹ̀ tó lè ní ìyá lọ́wọ́. torí pé èmi sábà káyé mú láti lè sọ wípé ànájẹ ní ká òun náà tó lè sọ ọ̀rọ̀ náà tó lè ní àìrọ́. ó dà bú díẹ̀ kò tó lè ní kó tẹ̀lé ìbò. torí gbogbo ọlọ́ ọba ní làákàyè. Adẹ́dà lọ́lọ́ ẹ̀dá làwọn tó kù. Kò sí bá wọn ní ìgbà tó òdìbò tó ti gbìyànjú tó tó olùdáni nípò wájú ọlọ́run òdìbò náà. Ìyá pàṣẹ tó máa ń bá àwọn ọdún láti àárẹ̀ ánú ti àwọn àwọ̀dọ̀ ánú ti àwọn ọkọ̀ òsì ní àwọn ọ̀rọ̀ ẹ̀sìn náà wọ́n ti wọ́n gbà. Nípa ìyàwó ìrẹ̀lẹ̀ náà. Àwọn ọ̀gá ní màá sáánà àwọn ọmọ gbogbo ẹni tí ń jẹun tí ń sùn tí ń jí tẹ́jẹ̀ ń kọjá nínú ààrẹ. ọlọ́run kò tọ́ irú ẹni bẹ́ẹ̀ látara pé ní ọlọ́run ọba mo rí ní ìmọ̀ mo rí láti mo rí ní ìṣe ọ̀rọ̀ kò tọ́ sí. Kó wá lọ sí kàkàǹkà, kó máa lọ bá lóore ìlú ẹ̀ máa sùn. Ọlọ́run kò tọ́ Ọlọ́wọ́ bá ń fi ń ta ọdúnrún nínú kẹrẹ jíjẹ ẹ̀káyé alágbàwò lọ́nà ẹgbẹ́ ẹjọ́ lọ. Èyí ní kí máa fún kọ́ wa gbogbo ẹ̀sìn tí ò bá ti fi sí rẹ̀ bẹ́ẹ̀ ìṣìnà ní abẹ́lẹ́ gbogbo ìṣìlẹ̀ ó kéré ó pọ̀ ní ọlọ́mọkùn nìkan. ọlọ́mọba wa ní ilé àwọn ìlà àwọn wá ní ọlọ́mọba ní gbogbo ẹ̀rọ gbogbo bá ń sọ látàárọ̀ sí òkà yìí rọ torí pé ọ̀rọ̀ ọpọlọ ọlọ́pọlọ yíyí ẹni tí ó sọ ọpọlọ ọ̀fẹ́ ẹgbẹ́ sọ̀rọ̀ ọpọlọ tó tó ní iye ọlọ́run wá padà sí lẹ́gùn ọlọ́run bá lọ ní láwùrún ìlàwùrún wà nínú ọlọ́run bá ní ọlọ́run bá ní tó bá ní tẹ̀ ọ̀kan tó lórí. Bàbá ń bá bẹ̀rẹ̀ orúkọ ẹ, ẹni tí ò lè dẹ́dà, olóògbé ọlọ́run ọ̀dà, ọ̀kan ló lọ rí, èyí bí ọ. Tọ́ba ti bàbá ọ̀kan lóṣù, àjẹ́ pé mo máa gbàgbé sí mi, kò lè lọ rí. Ẹ tún gbọ́ bọ́lọ̀ fún ìṣàlàyé. Lẹ́yìn ìgbàgbé ti ṣàlàyé ẹ̀ tó bọ́ pọlọ wa sọ̀rọ̀ náà, ó ní ìlà ọ̀gbọ́n ìlà ọ̀gbọ́n wa ìlú. Ọlọ́run ọba ní ọba ọ̀kan ṣoṣo ní nǹkan wáárí kò lè pín sí méjì. Ọ̀kan ṣoṣo náà ni ọlọ́run ọba ní ajẹ́pẹ́ tó bá ti yàtọ̀ sọ́kàn yẹn kò lè tọ́rọ lọ tó máa lè fi ẹ́. Ẹ̀tún kò yálà fún ìṣàlàyé rẹ̀ máa ń. afọ́wá inú kẹsí wọn yóò dúró sàárà wọ́n ní ọlọ́wọ́ ọba ó ní àlàyé nígbà ó tún ní wa ní ìròyìn anna òwúrẹ́ ìlàhà nìkan kájí jẹ ìtọ́jú àfọwọ́ nìkan àlùwáhì ọba ọba ọba tó ti pé òun nìkan ni àti olùkà ní gbogbo ọ̀rọ̀ lágbà àwùjọ ọ̀dọ́ rẹ̀ náà lábàá. ọ̀kan tó ti lọ́wọ́ ọba náà. Ọlọ́wọ́ bá ní kẹ́ ní gbogbo àwọn tí wọ́n kọ̀tọ̀ lọ. Nínú àmì ìjọ wọn kọ̀tọ̀ lọ náà ní gbogbo àwọn tí ò lágbàgbọ́ nípa ìgbé kí wọn ò gbàgbọ́ wípé tá a bá kú ọ̀run pé gbogbo àwọn tí ó gbà wípé gbogbo náà ti ṣe láyé ààbọ̀ wá jẹjọ wọn jọ lọ. ọ̀nà méjì làwọn ọmọ ènìyàn kú sí àwọn kan bẹ wọ́n gbàgbọ́ wípé a ṣùgbọ́n tá a bá ti kú òkú dé náà nìyẹn kò sí kankan lẹ́yìn ìlú kò sọ̀rọ̀ ìgbàgbọ́ àwọn kan nìyẹn àwọn kan ń bẹ wọ́n gbàgbọ́ wípé ọ̀rọ̀ ń bẹ ààbòjọ níwájú ẹ̀rọ lẹ́ẹ̀fẹ́ lẹ́nu ṣùgbọ́n nínú ìṣèṣì wọn ìṣèṣì wọn tako nǹkan èyí ló wọ́n ṣe. bẹ́ẹ̀ ni wọ́n bá gbà wípé ààbòjọ níwájú ẹ̀rọ kò ní ṣàkóso òun bẹ́ẹ̀ ni wọ́n bá gbà nípéjọ kan bọ̀ káàkiri níwájú ọ̀nà oníjàlè òní. ẹnìkan ti fún ọmọ ẹ̀ kalẹ̀ olùwọ̀ tó kú òun. ìgbẹ́ni lọ́wọ́ adé ó wá ní ẹja kò fẹ́ ẹ̀ka ní olùwámẹ̀. ó wá ní fóònù yìí jẹ ọlọ́dún òní information kù lè ní máa. Gbogbo ìdílé ti ayé òun ní ìdàgbàsókè tó ń lọ lọ́wọ́ ẹ̀rẹ̀ ń bọ́. Kò mọ̀. Ọwọ́ àwọn ìta bóòlù yẹn ló bá gbà wọ́n mẹ́ra. Ewúrọ̀. Irú ìwọ̀n náà sábà dìbò ẹ̀rẹ́ rẹ̀ tó tó ìgbàgbé ọjọ́ ọ̀gbẹ́jà ìyá àmọ̀ ọ̀hún náà bẹ́ẹ̀ ìrọ̀lẹ́. Torí gbogbo ẹni náà ní tó lọ́gbà يوم تبلى السرائر lọ́jọ́ káàkiri ìpè ní oṣù káàkiri ìpè ẹ̀nà oṣù ní jọ́lá. ọjọ́ tó ṣe pé kò lágbára kankan ní jọ́lá lẹ́yìn kan kò lánàá ṣe kan kò sí ìrànlọ́wọ́ kankan lẹ́yìn kan ní jọ́lá tí èèyàn bá bẹ̀rẹ̀ ọjọ́ náà òwò ní jáde bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ ọjọ́ náà òwò ní sàbòsí bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ ọjọ́ náà òwò ní bọ̀wọ̀ lágbà ọmọ làkejì lórí bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ ọjọ́ náà òwò ní mọ́tọ́mọ́tọ́ ọlọ́ọ̀dọ́ wa ní balùwẹ̀ ni wọ́n ní ìsàlẹ̀ yìí Ọlọ́wọ́ bá ní jẹ ọmọ ẹ̀ká ń bẹ tí wọ́n ti ra ìgbàgbọ́ tí ọjọ́ kan tí wọ́n dúró wá fún wájú ọmọ wọ́n sá ìgbàgbọ́ nípa ọjọ́ náà. Ìdílé rẹ̀ jẹ́ ìlú ọ̀rọ̀ ènìyàn bẹ́ẹ̀ gbogbo àlàyé wọ́n nìkan làásù, ọlọ́run nìkan làájọ́ nìyí fún. Ṣàgbé kìí ṣọlọ ọ̀rọ̀ mi kì í sọ̀rọ̀ bákàyé yẹn ti wulẹ̀ tó kíyè látara wípé wọn ò nígbàgbọ́ nípa ọjọ́ ọ̀pẹ́yìn ọlọ́wọ́ bá rẹ̀ kò ní kíra. Níṣe ni ọkàn wọn yóò lò sí ṣébèrè. Kò sí bẹ̀rẹ̀ sọ́dọ̀ kò sí lọ. Kò ní ọmọ wọn kíra ẹ̀mí wọn ní wọ́n ní lọ́sì sí òdodo ọ̀rọ̀ bóbi ní ilẹ̀ jẹ́ báwọn àlàyé tó ń kí ẹ̀ wọn ní gbà látara wípé kalẹ̀ ní ìlànà ìlú inú nàìjíríà ẹ̀rọ. Ọlọ́run àwọn tí wọn ò gbàgbọ́ nípa ọjọ́ àgbéǹde ọjọ́ náà bí wọ́n wájú ọlọ́wọ́jọ́ ẹ̀yìn kò lóògùn owó kìí ọ. Ẹni wọn, ọkàn wọn yóò máa tako tẹ́lẹ̀. Àìsàn ní ìlú tó ń fi ìròyìn hàn. Ọkàn wọn mú ní ìrọ̀lẹ́, ìsìnkú ìbáàrín alẹ́ ìyá àmàlú àmàlàfẹ́. Àìsàn ní ìlú tó ń fi ìròyìn hàn àjìmáàmù ìgbàgbé nínú tẹ̀sírí wa wọ́n ń pè ní ẹgbẹ̀rún nàìjíríà àìsíríà ìjà àfihàn ọkọ̀ wọn ló tàkò ìwòrò nínú àmì pé wọn ò nígbà nípa ọjọ́ ọkọ̀ yìí bẹ́ẹ̀ lọ́ta nígbà tó ń sọ ọjọ́ ọkọ̀ yìí nítorí ọkọ̀ èèyàn máa ń rà kódà kéèyàn nígbà jẹ́ kan lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́ta ti bẹ̀rẹ̀ ìwádìí yóò bẹ́ẹ̀ ní èèyàn ẹ̀rọ báyà èèyàn ó pààyà ọlọ́ ìwádìí ó pààyà tí wọ́n sì ń sọ yìí ó ti bá ti rí ìjú wọn sọ yìí ó mọ̀ sí ẹ̀wọ̀n lọ́mọlá ọkàn tó mọ́ni ṣùgbọ́n ọkàn tó takodọ́ lọ tí ò ní gbàgbọ́ nípa ọjọ́ ọ̀sán yìí lórí ilẹ̀ kẹ́ ẹjọ́ tó bẹ́ẹ̀ lù ọlọ́ọ̀dá ní fún mímú ẹ̀rọ مستكبرا وغير مستكبرون Ọlọ́run ní ṣe wọ́n máa ṣe ìgbéraga, wọ́n máa ṣe mọ́tómọ́tó, wọ́n máa ṣe náà ń sọ tó wù àwọn ìlú àwọn ìlú àwọn ìlú aláìláì ìgbéraga lẹ́yìn ọlọ́wọ́ bá ní wá nínú ìgbà tí ọlọ́wọ́ bá ní bẹ̀rẹ̀ ta ní oòrùn wọ́n lè tún bẹ̀rẹ̀ sọ oòrùn wọn náà Thank you. Ọlọ́wọ́ bá ní rájá Nínú èdè lárúbáwá tí wọ́n bá ní láàjá ìṣúná ẹni láṣà òsí èlébi nítòkòrò láàmà hálà láàbúdà láàjá Ọlọ́run bá ní kò sí èyí ń bẹ̀ òdodo bọ́ọ̀ tó ní ní wípé. Tí ò bá gbé ọmọ ní èyí lọ, èyí èyí ní bẹ̀ ní fọ́lọ̀wọ̀ ọba mọ̀ tó pamọ́. Gbogbo ìgbà kẹ́kọ̀ọ́ ti pamọ́ gbogbo nǹkan tẹ́jà fi hàn síta kò sí èyí lórí pọ́lọ́pàá tí ò bá gbé wọn lòyìn láàjá láàṣẹ. Òdodo ni kò sí èyí tí ń bẹ̀ ìpé gbogbo nǹkan tó pamọ́ pátá gbogbo táyé ilé omi pamọ́ gbogbo táyé ilé omi hàn síta kedere lọ́dọ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ẹ̀rọ ẹlẹ́rìí Ọlọ́pàá wá parí ẹ̀, ọlọ́pàá ń mọ́ ọlá ẹgbẹ́ ìgbẹ̀rẹ̀ Ọlọ́ọ̀bá ni dájá tó wọn ọlọ́run òun ní ìfẹ́ sí gbogbo ẹ̀ tó bá ní ìgbòrànga. Ọlọ́ọ̀bá ni ìfẹ́ tí gbogbo ẹni tó bá ní ìgbéraga. Ṣé ẹ rí ìgbéraga? A máa ń mú ní ọ̀rọ̀ lóyún. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó máa Ṣọba ti ń kọ ọ̀rọ̀ tó ń lo ìdìbà tó ń fọwọ́ báyà ìgbéraga ti dé. Ìgbéraga ni ó dé ìnáwó pa ọ̀rọ̀ lóyún ìgbéraga ní èdè ìwòrò gbajúmọ̀ gbogbo ẹni tẹ́ni tí ọlọ́run bá fẹ́ kádàrà orin ìbúmọ́ láyé àti láì fi àánà ìgbàlẹ́rẹ́ mẹ́fẹ́ ń dá ẹ̀yà rẹ̀ ìgbéraga ẹni bá ti ní ìgbéraga ẹ má ṣe pè torí pé èpè ègún olùwàgbéraga ẹjọ́ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn ń kẹ́kọ̀ọ́ má ní gbéraga èèyàn ń kọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ má ní gbéraga èèyàn ga má sì gbéraga èèyàn ọ̀gá má sì gbéraga ọ̀fẹ́ ga má sì gbéraga torí pé wà ní kíkú ní àwọn ìran ti ná nípa tó ń bí i. wọ́n ti rò ní ẹ́ ó yẹ ọ́ bí i nípa tó ń bí i.

mọ́tòmọ́tò kò jẹni tó tó ní èmi ni mo bá jùlọ a máa pa ẹran ní a máa jẹ́ káyé dojú mọ́nà lọ́wọ́ pé èyí tó wọlé pẹ̀lú ẹ̀ṣẹ̀ àmà ọlọ́ọ̀bá ni iná òun là yóò rí bólú mo ṣàkìbìrì ọlọ́ọ̀bá ni òun ò nífẹ̀ẹ́ tí gbogbo ẹni tó bá ń ṣèjọra ga ọlọ́ọ̀bá ló bẹ́ẹ̀ kò pàdáyẹ rí èyí ṣe jẹ́ onímọ̀ tí ìgbéraga ti lè wà lára rẹ̀ kọ́dà tó lè gbé ìmọ̀ ọgbọ́n ọlọ́run ọlọ́run yẹn ìtumọ̀ rẹ̀ yẹn. torí kọ́dà wọn ẹ̀rọ iná ọlá orí kú ìlú kẹ́tìbìrì nàìjíríà àlá mùsùlá gbogbo ẹni tó bá ti ní ìgbéraga ọlọ́run ó lè jẹ́ ìmọ̀ọ́nù ó lè jẹ́ àgbà ó lè jẹ́ ọlọ́rọ̀ ó lè jẹ́ ọba ó lè jẹ olówó ó lè jẹ tálákà á ìlú mùsàkìdì ẹlòmíì tálákà ní gbogbo ìgbéraga ọlọ́run ti ẹ̀dọ́ lẹ́nu torí nínú aburú tó ń bẹ nínú ìgbéraga ni àìkíkú ìkọlù bá ti ní máa ń kọjú kó wọnú ẹ bá ní ìgbéraga sí ìgbòho yóò mọ wọlé pé nǹkan ìbágbàgbọ́ ń ṣe ní òjò ìgbéraga ọlọ́wọ́ bá jẹ́ sámẹ̀ ní Al-Qur'an pé ìmọ̀ ẹni tó bá ti ní ìgbéraga òun ò ní ṣe mímọ̀ òun ò ní jó bọ́ ọlọ́run yé ó lè lè dẹ́pọ̀ nǹkan ló kà á kò ní yé inú sọ́ọ̀tì làárọ̀ ọlọ́wọ́ bá ní sàásírì ẹ́ ọlọ́wọ́ bá ní sàásírì máa kì ní jẹ́ yíò wa a ní ààyá rí ọlọ́wọ́ bá gbogbo àwọn tó bá ń lórí rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ká àwọn tó ń gbọ́ tí wọn ò ní gbéraga yóò ṣe wọn láǹfààní òun ní sáàfù wọn yẹn ìgbéraga ń bẹ nínú ẹ̀mí ẹ̀ kò sì ní iye ọlọ́wọ́n bá ní látara àgbéraga tó ní. Bóyí gbogbo àmì ọwọ́ gbé ìyá bí ìjọ́lọ̀ ọmọ kò ní ìtara ẹ̀gbọ́lọ̀ ọ̀gbàgbọ́. Bóyí ọ̀gbẹ́ bí ìlànà

kò ní ìfọmọ ọlọ́gbọ́sọmọ́ bẹ́ẹ̀ sì ni kò sí bẹ́ẹ̀ yẹn ṣe gbọ́ tó èyàn túbọ̀ pọ̀ díẹ̀ gbogbo ẹni tí bá ní sọ pé òkúmọ́ òkúmọ́ àgbà ọ̀kọ̀ yìí bọ̀ọ̀bá gbágbágbá fi ẹ̀gbọ́ kún gbogbo ẹni tó bá ti gbọ́ òkúmọ́ jù ìgbéraga ló ń lẹ́lẹ̀ kò ní ìgbàtẹ́ lè ní ìmọ̀tì ẹ̀ àfọ àwọn Abdullah بن المعتز ومن المتواضع من طلاب العلم أكثرهم علما wọ́n ní bẹ́ẹ̀ bá ẹni tó bá ní tẹríba nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ẹni máa ń nímọ̀ púpọ̀ bẹ́ẹ̀ àwọn sídẹ́ǹtì kan tó ń kẹ́kọ̀ọ́ àwọn tó bá ní tẹríba nínú wọn yẹn ẹlẹ́wọ̀ àwọn ẹni máa ń nítorí wípé àìmùnú akọ́rù ìbò kọ́ ìmọ̀ ani torí pé tí òjò bá rọ̀ ibi tó ní máa dáre bú sí dáadáa kìí ga èyí tó dájú tó bá wálẹ̀ olómi máa dáre bú sí ìyá nígbà tó bá tọ́nà rẹ bá ti da ìmọ̀ òde tó síbi tó bá àyàfi tó bá rẹ̀ lẹ̀ sòtò ìyàbá ń wá mọ̀ náà ìyàgbọ́dọ̀ mọ̀ kẹ́kẹ́ kí lè ní gbogbo ní ìyàtọ̀.

Aya 40, Quran chapter 10, verse 40. Ọlọ́run ọba ni Ọlọ́run ọba ní ti gbogbo àwọn tó pọ̀rọ̀ ọba nírọ́. máa tún Ọlọ́run bá ní níjẹ́ tí wọ́n bá jáde láyé tí wọ́n mú gbogbo ẹ̀mí lọ sí sánmà, wọ́n tilẹ̀ fún sánmà máa ní wọn. Kò ní wọlé, wọ́n jẹ́ ju wọn padà ń jẹ́ náà. Òmìnira ọkùnrin ni mo ti fẹ́ sí ní ẹgbẹ́ ọ̀tàlẹ́ nígbà ní ìgbà kọ́ba àlùjẹ́nà máa lọ ẹnu àlùjẹ́nà gbogbo dáadáa tí wọ́n rí tí wọ́n bá ti láyé látara pé wọ́n jẹ onídò lága ọlọ́run ò ní wa àlùjẹ́nà. ọ̀rọ̀ ọ̀gá ó wá pa òwe kan fún wa láti lè gbé kámọ̀ wípé láéláé wọn ò lè wà àlùjẹ́nà látara ìgbéraga gbọ́dọ̀ ìtọ́lọ́ ń fẹ́ lò yìí gan kódà kò lò ó fún ẹlẹ́bọ̀n kò ló síkèsè ọlọ́fẹ́ establish ṣe àníṣẹ́ olùgbèrègbè olúwa ṣe. àwọn àfọwọ́sọ bàlágà wọ́n ń pè yẹn ní tẹ̀síbírú púpọ̀ yẹn ó ń sọ ìyàdúrú àlá ìsìhálàtì hálì àlì mùsàbà. àwọn àhánù mùsàbà afẹ́mọ̀ ìpé ìṣesí yẹ láíláí olùfẹ́ ọlọ́run wà lùjẹ́ àyàfi sílà fúnmi tó bá lè kọjá nínú wa fẹ́rẹ́ ìtàkùnmí fẹ́rẹ́ ní sọ wípé tí mo sọ náà ní ṣe àyàrí ìtọ́sí àtúnṣílẹ̀ tó bá tó lè padà sẹ́yìn lóyà ní tí mo wù náà ní ṣe àti tí n bá tó lè padà kó sínú náà tàbí tó lè ní lóyà tí ọba àwọn kẹrẹ tó lè ṣe afẹ́fẹ́ ìrìnlẹ̀ tó ń tá a wù òru ẹ̀ náà dá wa ẹ̀rọ àwọn ọlọ́run tó wọ́n lè ní ìgbéraga tó ọlọ́run kò ní wà àlùjọ́ náà ní tó kù ló fún wà àlùjọ́ náà tó bá lè kú kọjá. ẹ wá dé ká jìnnà sí gbéraga kò sì sẹ́ni nǹkan sí gbéraga ẹni tó bá rí pé ń mú nǹkan ní gbéraga olóró tó bá wọ̀ ní owó olùkó dájú olùmí lọ lórí gbéraga. olọ́lá òwò ọdún wo orúkọ gbogbo àwọn tí ń bẹ sẹ́ni tó ló láti ọ̀rọ̀ kó bá sọ̀rọ̀ ó gbéra gà ìmọ̀ ló ní orúkọ kò sẹ́ni tó ní na sí ní gbogbo tó ń bá pátá ilẹ̀ yẹn tó bá ní bọ́lá bá ti wá يحب المستكبرين ولكن الله يعلم ما يحبون ما يحبون إنه لا يحب المستكبرين أبا عبد الله وما مسعود وضع رضي الله تعالى عنه وضع ذكرك وضع والحديث مخرج في صحيح مسلم أفا مسلم نوم حديث نوى وانا النبي صلى الله عليه وسلم النبي لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر النبي نقول نوى الجنة gbogbo ẹnikẹ́ni tí òbí wọn ọmọ náà bú bí orí kòkòrò àwúrè tó kéré tí déédéé òǹdí wọ̀nyẹn tó bá ń bẹ nínú dáàyà ẹnìkan látara ìgbéraga tí ìgbéraga ọkàn rẹ̀ tí ó jù láyé lọ ànábìyí wọn. yóò wá ṣe ẹ̀ padà wà nìjẹ́ náà lọ́dọ̀ bá fẹ́ ṣíjú àánú yóò kọ̀ wọ̀ nẹ́nẹ́ kò tó wọ̀ náà yẹ. ìgbà táwọn ẹbí ń sọ ọ̀rọ̀ yìí ẹ̀rú pa àwọn tàbí kọ́ wọ́n tún ọkùnrin kan nínú àwọn sàmì ẹ̀yà àrùn tó lọ́la ilé òjíṣẹ́ ọlọ́run ọba ìnà rọ́jò ẹnìkan bẹ nínú wa yòókìtì ayàkú na sàwùdùkú hasanà wà ní àlàwò hasanàtà. ẹnìkan bẹ nínú wa ó máa ń nífẹ̀ẹ́ sí kí aṣọ òun ó di aṣọ tó mọ́ tó bá fẹ́ ra aṣọ aṣọ títí nínú ọ̀la tí ra bàrú tí ó bá ti gbé fún télọ̀ télọ̀ tó máa tọ́rọ́ kì í ṣe tẹ́lẹ̀ tó di àpò sí báyà tí ó wà pè ní táì ọba àfẹ́jẹ́ ó lò táì ẹni yìí ṣe òun máa ń bàtà rẹ̀ náà yóò bá pọ́ ní ṣù bàtà kò ní dáyà yóò rí ọlọ́ tí kì í ilé náà sí torí pé ẹnìkọ̀ọ̀kan wà àtàwà àtẹ̀yìn náà wọn bàbá bá gbọ́rọ̀ pé onígbàrájọ òwúwà jẹ́ ẹ̀rú màbà wa náà a ní ìdìkà mọ̀ kí ló ń pè ní ni à ń tí ń ìfarabalẹ̀ ọlọ́run ọba tó dá yín ọba tó rẹwà yín yóò yìí gbogbo nǹkan tó dáa tó lójú rí tó rẹwà tó o fẹ́ kọ́lé ọkọlẹ tó dá ọlọ́run ti fún o fẹ́ gun ọkọ̀ o lágbára láti rẹ ọkọ̀ tó dá láì lórí ọlọ́run fẹ́ o fẹ́ wọṣọwọṣọ tó dá ọwẹ́ o fọ bàtà rẹ o fọ aṣọ rẹ o já àrùn rẹ dáadáa ọlọ́run náà ló fẹ́ kí ló fẹ́ bẹ́ẹ̀ wà á mẹ́rin kíbá ìtànkò ní gbèràgà ànábìrin ẹ̀tẹ́síkẹ́ gbọ́ nǹkan méjì náà bàtọ́rọ̀ ìhàk kí wọ́n sọ òdodo tó kílẹ̀ túnyà ní ìlú ìkan bá àmọ́jọ́ ní ìdíjẹ́ gbọ́dọ̀ kan ẹlẹ́ẹ̀kejì gọ́ọ̀tù náà kéèyàn máa fojú kékeré wo ọmọlàkì látara pé kò tó kó fojú jẹpẹrẹ ẹlòmíì kó fojú tẹ́ńbẹ́lú ẹ̀dá àmọ́jọ́ ní ìdíjẹ́ gbọ́dọ̀ kan Ayi òdodo àti ìmọ̀ ojú kéré ọmọlàkẹ́. sòtá bá ti mọ méjèèjì ni bó ṣe mọ kékeré òun ń gbé àwọn náà ìsì máa ń fìyàn sí àárín ẹni tí ó jáde kúrò nínú ìṣẹ́ ọ̀rẹ́ ìrúpọ̀lẹ̀ ní ìyàwó láàrin ìṣẹ́ kò sí mà tó oníkó mà bó ṣe kò sí tó bá ti ní ìgbéraga ọlọ́run iná òun la lókè ọlọ́run òkúgbẹ ẹni tó ń gbéraga ìwọ obìnrin mọ́gbéraga ààrẹ obìnrin tọkọ ẹgbẹ́ gbéyàwó lé wọ́n máa ń bẹ̀ sáá ẹ má bùrú mọ́mì ẹjọ́ àpò òkú yà wọ́n wá ń lè pọ́n ó ń lè pọ́n nígbà tí wọ́n wá bẹ̀ẹ̀bẹ̀ wá ní tó kù nínú sí náà ní pé ẹni tọkọ fẹ́fẹ́ yóò ó kéré sí nọ́mbà nínú ìmọ̀ òun jùlọ òun mọ̀ tó jùlọ òun lajú jùlọ òun kàwé jùlọ òun níta jùlọ òun nínú ilé jùlọ òun lajú jùlọ òun fẹjú jùlọ òun fẹmú jùlọ òun fẹkùn jùlọ. inú mi ló ń lò ó lò ó lò ó. fẹ́ gẹ́gẹ́ jáde òkú yìí fún un lára ká máa rí pé ọ̀pọ̀ ìyàwó ọ̀pọ̀ ilé ìwà dáadáa. Ní ni Ẹ wò lóra dá, tá a nìwọ́ náà. Ọlọ́run lọ gbogbo wa. Lánàá kan èyí sì ní wọ Èmi lè ní nǹkan kan kí wọ́n ní ṣùgbọ́n nǹkan bí ń lára ti tó Kí ló ń الناس للناس بلغ وعاجرة الناس للناس بلغ وعاجرة فعرضوا لبعض وإلا يجروا من Àìnáàtò lè láti àjẹjọ́ ń rò múra wa ní Yorùbá sọ wípé àwọ ọmọdé kò tó pẹpẹ àgbàlagbà náà kò tó dínì. Ọwọ́ ìjọ́ sọ̀rọ̀ bá ń kẹ́jú, ó gbàgbé kọ́kọ́rọ́ yàrá rẹ̀ sínú ọ́fíìsì.

close time ti lọ wọ́n ti ẹ̀yìn náà lẹ́sọ́ wá pé tó bá ti di time àmọ́ ti gé kí lẹ́tọ́ padà wá sí ọ̀gá tí géètì fún mi pẹ̀lú àfihàn ah, sí ẹ̀sùn àti dìbò lọ́wọ́ kọ́rọ́ sí ìwọ náà mọ ẹni gate man yọ náà gate man tó ń sọ pé ọjọ́ ìkẹta wọn aláṣù mi náà sì ní ìgbàdé بعد الغد وإن لم يشئ الخدم بعد الغد وإن لم يشئ الخدم Àtàkùn ìrìnà ti àjọjọ́ ń wúlò òmúra wa ní ìjà ló dé ìgbé lágbàjọ́ ìwúlò kọjá sí ìwúlò. Ibi tí ó wá wúlò ojú ẹ̀sí ló yàtọ̀. Ara oko olúwúlò ojú ẹ̀, ara alé olúwúlò ojú ẹ̀.